I try convince. Baby, tell me say no vacancy. Eh. I don't notice. Say you want to do me wait and say, eh. but the God forbid. Baby, contemplate is like over, over. My body, I wait for you for honor. They for my life, you know, get the ass under. Any man ponder, fire and over, over. My body, I wait for you for honor. They for my life, you know, get the ass for my life, you know get the ass on that. for 107.9. Invigorating. ias ti kórede o. Ore gbàkọ́bì. Ore kàǹkà, ore kabiti. Ore gbàkọ́bì. Kò ní fomi, kò ní fẹ́ mi. Ore gbàkọ́bì. Ẹyin tèmi. Èmi náà ni o, Alhaji Suleiman Munirudin, bàbá ọpẹ́ wà. Tẹ bá ń gbọ́ ore gbàǹkọ́gbì, a ore tó yàtọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Léyìí tó kù kó sùn nùfẹ́ báyìí parí. Gbogbo wa pátá la máa rọ ore gbàǹkọ́gbì tọ́ka sí. Ẹyin tèmi. Ore gbàǹkọ́gbì máa nílò tọ̀. Ilẹ̀ ilé iṣẹ́ IAS tá a pè ní Àgbàlá Wúrà. Eléyìí tó wà ní Ìkọjá Òkè Àtà, Sokoto Road, pọ́nkùkù ní abẹ́òkúta táwọn èèyàn ń dùrà ní wìtìwìtì nígbà tá a ta ní five hundred thousand naira three hundred thousand naira lè máa wá ríra báyìí ní two hundred thousand naira péré. ẹ wá gbọ́ o orí ilẹ̀ tẹ́ fẹ́ràn gangan lẹ ti máa sanwó orí ilẹ̀ yìí ni office ias máa wà lọ́sẹ̀ yìí o bẹ́ẹ̀ ṣe ń sanwó lẹ́ ń gba lẹ́yìn lójú ẹsẹ̀ èmi bàbá ọpẹ́ náà máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe rà tẹ̀ ń sanwó tẹ̀ ń gba lẹ́yìn mo tún ní àwọn ẹ̀bùn pàtàkì tí mo máa fún yín bíi ìrẹsì ọ̀fadà ẹ̀dìyẹ gbàǹkó sẹ̀mó ọjọ́ friday december first ni àǹfààní yìí máa dópin o pé zero nine one

big big akowa maka afụfụ abụlọfe a ga-etere onye ka orire eze afụfụ abụlọfe ebig big ekowa maka afụfụ abụlọfe a ga-enyelu onye ya arụ onye nu afụfụ abụlọfe ije ego ije elu afụfụ abụlọfe etere onye ka orire eze afụfụ abụlọfe gosisi ego ụzọ ị ga-aga ọgwụkwa afụfụ abụlọfe a ga-enyelu onye ya arụ onye nu afụfụ abụlọfe atọ ka m bifọ agụ ụtọ ka m ego dj wake up rough for the day destiny find dem memories in na sources fashion and na sources fashion ọbẹ̀ egwuregwu ẹ̀sìn kọ̀ntẹ́nà àìsẹ̀ akọ́nyẹ̀wò tẹ̀lé náà mọ̀ pọ̀ bùṣí jobet ti general zenko chokoli ogojogo ugwumba niile soro bute ike ike ziri ezi Victor Nwokeji ọga mmadụ ncha ndị go mpa ebe ị ga-ebi gakwa ụwa maka a ga-etere onye ka o riri ezie ebe ị ga-ebi gakwa ụwa maka a ga-enyelu onye ya arụ okinu ije afụfụ abụla ofe a ga-etere onye ka orire ezie afụfụ abụla ofe ngosite ebu ụzọ ị ga-agawụkwa afụfụ abụla onye ya arụ ote afụfụ abụla ofe atọ ka mbifọ agụ ka m ego ije nwe ka bụrụ mbe na-efe akọrọ ogbe ihe mere kpata ego ọsị kọhara ọsị kọhara kwakọ ha ọsị kọhara dinam, onye dinam, onye dinam, onye dinam, oke dinam, oke dinam, nwanyị dinam, nwanyị dinam, onye dinam, onye dinam, onye dinam, onye dinam, oke dinam, oke dinam. O o, ahụ m na-asọ kparị o. Mmayọ mmadụ ikọmọ, njebe njebe laba laba mmayọ mmadụ ikọmọ. Diamond oh, ashio. Mmayọ mmadụ ikọmọ jere labalábá mayọ mmadụ kọbọ ebiga ebiga kwụrụ amaka afụfụ abụla mfe a ga-etere onye ka olire ezie afụfụ abụla mfe ebiga ebiga kwụrụ amaka afụfụ abụla mfe a onye ya onye afụfụ abụla mfe ije ego ije ego afụfụ abụla mfe tẹ́lẹ̀ òní kò rí rẹ̀ tiẹ̀. afúnfún àgùnlò fẹ́. kó sì dé kú sọ ìgbà àgbà mú pa. afúnfún àgùnlò fẹ́. àgbẹ̀yẹ́ ló yẹ yàrá òní. afúnfún àgùnlò fẹ́. afúnfún àgùnlò fẹ́. òwòlẹ̀ gáàmù mẹ́lẹ̀ simple the dems emeka custom bend àánú kò ní ní. òun rẹ̀ ti fẹ́ nà wọ́tà o. ọ̀gẹ́ni kwa iche. usp mix. mayọ̀ madikobo lọ́wọ́ lọ́wọ́ mayọ̀ madikobo. Fresh 107.9 FM. Invigorating. nìkan nìkan ò ti tó mi mo kọ́ ẹ̀jẹ̀ bíi ti indomie níbi dúró mọ́ mi no go leave me lonely gbàgbé make you leave the story má ló kọ́ra mọ́ mi kọ́ sí sí mi stony ìwọ ṣáà máa wò mí bí mo ṣe ń jó ìwọ ṣáà máa wò mí ò ní problem ìwọ lálábàárò mi ọlọ́ládé iwo saa wo mi má tako mi ó. You be melody for my soul, girl, you're my home, my home. for my lady. Oh no, cause she get everything. dòde karaw le pe n ban a tora wọ a tora pẹsẹ a tora dáadáa kegun tó kegun náà karaw ya gágá ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́ ti fi karaw le pe n ban ra lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun tó sì ń ṣe àtúntò rẹ̀ òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá fi karaw le pe n ban bọ̀ káì ara rẹ̀ ó le padà yakinlala action. action action. ó jẹ́ àwọ̀ká àròmọ̀léegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pè ń bá lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń bá. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń bá ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá mú rí àtúrà dáadáa agbára ọlọ́run bíi tìgbàanì tó fẹ́ ṣiṣẹ́ ìdáǹdè ńlá nínú ayé gbogbo èèyàn níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́fà freedom festival twenty twenty three tí àkórè ń jẹ́ ọlọ́run ìfihàn god of revelation tólúwa gbé kalẹ̀ sínú ilé ọlọ́run christ apostolic church agbára ọlọ́run ní gbani peace zone tó wà ní nọ́mbà nine to ten adéṣọ́ èṣù ẹ̀tàn street behind premier grammar school Ethel road off ìyànà yídì bus stop abẹ́òkúta ogun state ìsọjí yóò bẹ̀rẹ̀ ní sunday ọjọ́ kẹta sí thursday ọjọ́ keje oṣù kejìlá láago márùn-ún rẹ̀lẹ́ ojoojúmọ́ ṣòro yóò wáyé ní friday december eight ti anointing service yóò sì káde ohun gbogbo ńlẹ̀ ní sunday december ten bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ àwọn oníṣòjì níbẹ̀ ni prophet oo fagbemi pastor anthony joseph olùgbàlejò ni pastor Ademola moses àníhun tọ́lọ́run kò ní olùgbàlejò àgbà ni prophet mi ọlágójú zona superintendent p zone fún àlàyé síwájú sí ẹ pè zero eight zero two three eight eight three six seven zero tó o bá wá ọ̀rọ̀ rẹ yóò já sí ìyanu jésù lólúwa. àgbà iléeṣẹ́ méjì rẹ o tí wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan kalẹ̀ láti ṣe gbogbo wa láǹfààní iléeṣẹ́ first january agro investment limited pẹ̀lú àtìlẹ́yìn àgbáríjọ ẹgbẹ́ àwọn àgbẹ̀ tá a mọ̀ sí fifteen farmers association ni wọ́n ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan lélẹ́yìí tí yóò ṣe àyè sílẹ̀ fún gbogbo ènìyàn láti di àgbẹ̀ olóhùn ọ̀sìn tàbí olóhùn ọ̀gbìn tí yóò máa pawó lọ́pọ̀ yanturu láì ṣe wàhálà ibi ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa iṣẹ́ àgbẹ̀ yóò ti máa kọ́ wa ní àwọn ọ̀nà tí a ó gbà láti di olówó nípasẹ̀ iṣẹ́ àgbẹ̀ ẹ gbọ́ o ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan yìí àwọn ọ̀nà tí owó pamọ́ sí nídìí iṣẹ́ àgbẹ̀ ló máa ṣí sílẹ̀ fún mi àti yín ní pẹrẹwu bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ìyẹn ní bank building ìbídùn ní house small junction abiolawe abeokuta fún ìbéèrè zero nine one six four eight four seven two two nine ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni ìdánilẹ́kọ̀ọ́ yìí o. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. Your kind of music. all day, all night, right here on your one and only station. Well, well, fresh, fresh. Girl, I just want me rock. Girl, I just want me rock. Three, two, one. Yo, my name is M.I. I always give you 100%, nothing less. And when it comes to hip hop, you know MI is the best. And let me tell you, my lyrics and my thoughts, they mesh. And the best station is fresh. Fresh. Fresh FM. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì Fresh one oh six. cold chills when her body shook. Hot sex on a platter, no need to cook. I let her steal my heart like a horny crook. Had her grinding and grinding against my leg. She messing with my head, wanna play it big. Sexy pumps on, toenails red. Your body's a gun, baby, pump me full of lead. It's hard to hold you when you move with vulgar. Peace sign on your eyes like John Travolta. My pulp ain't fiction, it's an addiction. To see your booty clap on the floor in the kitchen. Nasty girl taught me all the lingo. While mama play bingo, she ride mandingo. She don't give a damn if I'm married or single. She makes me tingle. Shorty, I'm your baby, your baby, your baby, your uh-huh. uh-huh. baby, your baby. baby, you're my baby. Mix hip hop and R&B. Her lifetime goal is to be on TV. She looking for a man that could give her a break, like Usher or Justin Timberlake. I'm really not sure if her breasts are fake, cause with whipped cream on them, they taste just like cake. We drank some beer inside of daddy's six folks. She shot me in the back with Cupid's arrow. We finished the six pack, she pushed the seat back, pulled up a dresser, she let me peep that. I'm drunk as a skunk, feeling all dirty. Truck stop bathroom at 7:30. Order some dessert, give it if it's early. Head spinning around like roller derby. Everything about her says you don't deserve me. I hope I'm worthy. Cause shorty, I'm oh, your baby, uh. oh, your baby, oh, your baby, uh. your baby, your baby, your baby. You gotta put your hands in the air on this one. Uh, somewhere to go. back of the pickup, clothing ripped up. She see my chrome wheels, it gets more real. Running and laughing, music blasting. Side of the road bent over, crashing. Mouth all drive, feel the urge. If you see my mama, don't say a word. The cops wanna know why my words are slurred. Don't ask me, officer, ask her. Want another drink, baby? She like sure. Wanna hit the club? She like I don't care. She all in the rear view doing a her. Hairspray and lip gloss everywhere. This all happens on an average day. Your life is a trip, girl. I'm here to stay. Never had a girl make me feel this way, even though I had to pay. Shorty, I'm your baby, your baby, oh, your oh, Everybody put your hands in the air. It's LL Cool J affair. The American dream. your They love the they love me for his photo. Brother, life know me too. That's why right now my last name na YOLO. And nowadays we they keep our money low low. But for the jungle, oh, all the man is solo. Now so the boy you go from the ghetto to international. I say Lagos to Kampala. Say now we they make the place they catch fire. London to New York to Kigali. Ooh, all the ladies just a looking for me. Yeah. Lagos to Kampala. Eh? Say now we they make the place they catch fire. Eh? Run town and Weezy don't go funny. Eh? Oh, all the ladies just they fight for me. Yeah. Thank God you say God no be bad. Thank God for the money in the bank. Oh, me I'm just sticking to the plan. Me I'm just winning every time. Oh, now my body and my mind, and my mind on my matter, mind on my matter. Yeah. Twenty four seven say the boy just the walk boy eh. just the walk eh. On the low, I wanna tell you all the things what you don't know. I say forget the one the streets where I did. I just they hustle, I they play, make I blow. But now see I'm on the See I they drop his songs back to back. See I they go on the place where they no go. I might but do not they make the girls loco. And then God said God no be man. Thank God I'm just sticking to the plan. Oh, me I know they fight any man. Save me one money in the bank. Oh, now my money, and my mind, and my mind, and my matter, mind, and my matter. 24/7 say the boy just dey walk away boy just dey walk away never finish. I never thought the one way happen for her daughter. So me things say the boy he no go blow. Uh, uh-huh. I only blow. The run and a biggie boy he do do. Anytime when we mess up the place, run down and wheezy, see everybody colo, and you already know. From the ghetto to international. I you say I never finish. I never tell you one way up before shit. When the boys tell me say I no go blow, even solo tell me say I no go blow, even solo tell me say I no go blow. But now I be boss. boss. Say I be actor for the film, then be boss. boss. Say I they run everything, I be dodo. Starboy dodo, international dodo. dodo. Lagos to Kampala. Say now we the make the place they catch fire. London to New York to Kigali. Ooh, all the ladies just they looking for me. Eh? Lagos to Kampala. Eh. Say now we the make the place they catch fire. Eh? Run town and Weezy don't go funny. Eh? Oh, all the ladies just they fight for me. Thank God you say my baby man. Thank God for the money in the bank. Oh, me I'm just sticking to the plan. Me I'm just winning every time. Oh. Mind on my matter, mind on my matter. Twenty four seven, say the boy just the waka, boy just the waka. elevate ayé mi lọ sókè. wá gbà wá gbà wá gbà dọ́là wá gbà ẹgbà ẹgbà owó mi bá dé ẹgbà o. ẹ àwòkọ́ bí ndí mọ́ọ̀nì àpètò máa creator pé kò fún mi lówó àti sọtẹ́lẹ̀ rí o pè mí Pasuma o pẹ̀lú àdìgún o alápò méjì o wèbè tó àṣà. saved my life bàbá ló ṣohun gbogbo agbára kọ́ ògo it is God all the way all the way. ṣáájú méjì ló kù kí n fẹ́ fi lọ. mo wá kéré ṣù lọ́nà ẹ̀ ní kí n dúró. ṣáájú méjì ló kù kí fẹ́ fi lọ. mo wá kéré ṣù lọ́nà ẹ̀ ní kí n dúró. máa activate ayé mi kò ṣeré máa elevate bí ayé mi lọ sọ́sọ́. má ṣe bá ara mi dá o ara mi dá tí má ṣe bá ara mi dá o ara mi dá. mo lọ́dọọdún kọkànlá ọkọ̀ tí sáré kiri mo lọ́dọọdún kejìlá.

Uh, I, uh, am trans like to the papa. Alatu wala kambi Juda chilo ruka mi Jalikima, Jalikima chalekima ya Brusia Jalikima ya chaleku Sumabi kafarawa Jalikima, Jalikima, Jalikima ya Brusia jalè kí má yà jalè kí wò ó súnmọ́ bí ká fọ́ra wa. ọ̀nà kan bì ọ̀nà tù ọ̀nà kan bì ó fẹ́ fọ́ bàdó ṣùgbọ́n ó fẹ́ fọ́ Davido ṣùgbọ́n mo ṣe kọ́ ló ti wá ó tún fẹ́ fọ́ wàndíkò ẹlòmí lọ síta fàájì come on something. your love at èèyàn lábàámọ̀ sí lálá ẹ̀yọ̀ ń bọ̀ náà bí òjíṣẹ́ ńlá. jálẹ̀kímà jálẹ̀kímà jálẹ̀kímà ya gúrúzìyà jálẹ̀kímà ya jálẹ̀kíwò súnmọ́ bí ká fọ́ra wa. jálẹ̀kímà jálẹ̀kímà jálẹ̀kímà ya gúrúzìyà jálẹ̀kímà ya jálẹ̀kíwò súnmọ́ bí ká fọ́ra wa. hand over you we Pussy and video they fight over you àgbà tó lómi ló ń jẹ ń pariwo wọlé wá jọ má pariwo ebelebe lakamo àkàrà nígbà lakamo ènìyàn lábàá mọ̀ sí lánlá ẹ̀yọ̀ ń bọ̀ náà bí òjíṣẹ́ ńlá. jẹ́lẹ́kìmọ̀ jẹ́lẹ́kìmọ̀ jẹ́lẹ́kìmọ̀ ya Grozia. jalliki maya jalliki wo suma bi ka farawa jalliki ma ki ma jalliki maya goziya jalliki maya jalliki wo suma bi ka farawa ala gambi ala tu ala gambi uh, uh, trans, like Tori Papa

It's Young John, the wicked producer. Well, a sound, a sound, sound, sound. Oh, me, me, co, me, co, me, co, me, co, me, co, me, co, Be na John, na John, na John, na John, na John, na John. If ain't money, money, money, money, money, bad, don't worry, worry, worry. money, old worry. Yes, so. New worry, not so. Old money, no real lies. New money, do what's up? They say we street what's up? We know sabi what's up? We still the win what's up? Hey, see man, six months gone, how far now? <laughs> if I still they shine, how far now? My guy, check my bank account, how far now? Oh my, my house still they blood, how far now? Worry, we know they ever they carry like bad as banner to draw. Do it like this anywhere we surface. Worry the place if you bring good your face, you go scatter the face. Chafada. Worry, worry, worry, worry. worry. Worry, worry.